نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد إنني أتو رمضان الألمال إيه رفوة تتي ناين أدو هجرة أشي نهو شكالو إلى نولو أوغو ìwọ̀dọ́ 2017 2018 karatuwa ọ̀nálẹ̀ alìkàdójá 159 efi sọ́rọ̀tù ali ìmọ̀ èyí ni akwánójá ya 16 efi sọ́rọ̀tù ali ìmọ̀ إن ينصركم الله فلا غالب لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ينصركم الله فلا غالب لكم وإن يخبركم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون إن ينصركم الله شنكم الله إن ينصركم الله شنكم الله تبارك وتعالى كيني ومعاشة كمين

wee ka ọlọpụ ya ọgbọdụ m akwụja ka ma m ka aka dị ma akwụja be abisoji gaskiya ne dai kojú aláwọ̀ tàbárakà wata aláyà kó tẹ́bì yìí takẹ́hùn dúkù máa ṣe fèlù máa náà fèlù gẹ́ mana ṣe máa náà fèlù takà máa gbọ́ àgbì níhí a máa ṣata ẹ̀kútẹ̀kútẹ̀ kàwọn ẹ̀nẹ́ yọmọ́ ṣọ́lá ṣata lẹ́yìn enwe dunia chogecha ime onwuchi ogwunwunyi ga-abụgala akini ọhọkwa ụlọ iwu allahu tabaraka wa ta'ala ime alụgba ka onwe achachi ka iweme ene ka ya du mee ibu inwe ọdọmọbe wa in yakzulkum onwe ya ka kụnwe acha me ụkata faman zalladhi yansurukum min ba'di ene ngo du bi ojo ki ni ngo chati kumele ene du ni ngo chati kumelu bi ojo ge dabe ne kogo pe government kuma ya shi kuma dago ofe jabi we ko dago ofe jabi ba e ma dole to ifan ke dole to odin kenya fi wadun yola ke kami to gudujo turuke duma ce kun eni we ja le jola mun e ji ale ji ojo amuna abu da bana kini al kijabi ki se be duma se siwa ba jo yi ji si ji me siwa ni ji we du ke ya da go fe abe ka kini hi we du ke tine ngaka e nga government shiri kam da su bu ta ke ni ka yo hele ishalen ni ami politicians kanumanja na kichi ekute mama adago ofe mani to guruta macho matino heman oja de na mama madola ma chogunga chudi dun madiki tine ngagire ojo menga le do mama ofeleje ogene leja ka chuja niwa oja no guche kwa ka yo gire ina buka do mo machi wa ogene le dun ma ogonya do mama ma na cha do ojo acha tikuma ṣẹ́nkọjú àkíní ohun àtàtìkò ẹ ọgbẹ́nà ìjàbí kùmà já ṣe ìyàbí èrìdà àrídà ẹ̀ wẹ́mísà àdú ọgbẹ́nà ẹgbà ọjọ́lẹ̀gbà pdp ṣẹ́nkọ àmọ́ nẹ́yìn kìdọ́gbà kẹwọ́mọ́lá mayọ̀yọ̀ kàmà ní ìjú ẹkùnmá ẹ̀ ni uwe ń àdú búkẹ́ dágọ̀ ẹ̀ uwe ń àdú kánsẹ̀lọ̀ ta ẹnẹ́dú bóòtù ẹ̀ta kẹ́ yẹnu ọjọ́ kùmà ti yàbẹ́ ẹnẹ́dú lé where she campaign e ti she post am she post am out of assembly amona ya du ma du ma we na ma du sen ko ya ye ko ara re mali de se bila ama che bila re ile na ko yiba e ba ngomri da woda mo ne Nigeria se Nigeria se Buhari ga lenga woda mo na ka ba ne le ene du ki de party le bo e bo

a akedighi bọlị ya ma ke nne ga edumanyu ga agba yoyo nwe bemere dukwu na adumanyu ga onugbu gị egwu aga na esi akibeghị àti kọ yóò hùn mà nẹ́rù yọ ẹlá yọ pàkúṣáká tó dá lọ yẹ ẹnẹkùn á tí ní ṣàtìkẹ́lẹ̀ ìdánkọ yá ti pláàdì olè yà rídìí lẹ̀ ṣetẹ́ tàbí má ti kò lọ lílẹ̀ ìmúdá kẹrẹ̀bú ẹ̀

ẹ̀wọ̀lẹ́ ọjọ́ málùbárakadù tó ìyẹn túrùkùnmù láàrù rẹ̀ wẹ́kẹ̀ máa nù yí kùbì níkọ yájí nìkẹ́ nù yí málùbárakadà tí òbí gbòrò lẹ́wọ̀n wẹ́lọlílẹ̀ ẹ̀wọ̀n yí kọ́ wẹ́lọlílẹ̀ ẹ̀wọ̀n mọ́tòlà wẹ́lọlílẹ̀ ẹ̀wọ̀n ibi ẹ kíkẹ́ kàkọ́kẹ́lẹ́ àdẹ́gbẹ́gbẹ́ lẹ́ ẹgbà àwọn dàgbọ́rí dàdá àmì àyí ti gògó mẹ́ ìwọ́n dẹ gbogbo ẹni èkì máa nàlùbáraka ọgọ́ kò lẹ̀ dẹ́ kò lẹ̀ má tètè nàlùbáraka ní ẹ òhòdògbò ẹ̀dá àmàmà òhòdògbò ee abayoe ohopigoloe ohomagoloe taka na ji na-ekwu ekene kewa ma wa ma mụ lekwu bụ mleteme olechamte gịnị ma akpa akụtụ ime ọwa egbele ta ma gị okwu ya chubitere aka ete gwa mụ na akọdarị yo aka bacha mụ na ịkọdarị yo oledokwu gị achubitere onye labayoe ma ya dọdenwu egbe onye le na albaraka do ne jaka n'ibi eli ka mmadụ dugwu ihe omelue a èyí ẹ̀ta ọmọ akó ẹ̀ máa wẹ̀dẹ̀ wúyọ́ mẹ́rọ ọjọ́ ìdàlùbẹ́rẹ́ kájọ́ káàmù nà ti yẹ wọn láwọn yìí àmúti èyí ní ẹ̀bọ̀ máa dẹ́ máa náà tẹ̀sí yìí gbóbulẹ̀ ẹ̀bọ̀ máa dọ́lẹ́lẹ́ máa kápẹ́tì là gbóbulẹ̀ máa dọ́lẹ́ dẹ́lẹ̀ ẹni yìí kí ma kọ́ máa ṣe máa máa là máa wọn wọn yìí wọn machine bi n'i ma alumoto gwara magulu ku oro agba aka ma ya ka mewa o machine la gburugburu ma wonu ka wonu ma meji amune ak ma chi ha yi ugi magulu ma da ngowa ni ide pe aba yo ji ju ngomal barka da to tudale imde ne ka je ko en ka mo ba idugo yo yo mal ga dal barka to ni imal ki achi ni ka no ko yo imal ki achi ni ka no ko ni ka akɔdza tsi le ɖe to ɖa lɛ ɛni tse ŋku ŋɛ mɔ la ati koe ko ŋa tse ba fɛlɛ akɔ alɛ ba lɛ kuma ɛnɛ do ɛŋɔ nege tu ɛkpa nege no mɔ iya dulkum ɛni ŋɛ akako ŋa tu ɛ kata ba fɔmɛnzɛ lɛbi yɛn turu kumi ba yi ɛnɛ ŋɔ nege ŋɔ tsati koe o lɛ kɛ ɛdza ni tsata ɛdza ni tso wɛ ni tse ŋu dɛŋu tu ŋkɔ yɔ lega ni plan ke atsɛ ɔkata iya ɛmɛ tsɛ ɔkata wa ala allahi fali ondu Allah ba ongulenga mi mumini tukwa kuma chubiyo tudale ojo wana chubiyo ekijanga nyoki mwa le ko yona mara وما كان لنبي أن يغل ومن يغل يأت بما wọ́n máa na nà lé nàbí yín àyẹ̀gùn na wọ́n tó pẹ̀kí wọ́n dẹ̀ wọ́n yà jí májà rẹ̀ ọmọ ìyàgùlù ẹnẹ́dúkì mẹ́wọ́n yà dún jí májà amẹ́dù sọlìmáàmù n'i ma chairman mẹ́sàlásí àbẹ̀kún amẹ́dù sí community leader àbẹ̀kún amẹ́dù sí oníbi o ẹ̀hún dúkì tẹ́ náà mọ́jà kàmúlù jí ma atibi àti bí máa gọ́lá yọmọ kìyàmà jíríkẹ́ mẹ́wọ́n lẹ́dọ̀ ọjọ́ kwana inú lukùn àbùmá níbi sálàláhù àlẹ́wẹ̀ sálàmà ọjọ́ kùn ogun lẹ́kùnmọ̀ àyàṣe ogun bẹ́dẹ̀rẹ̀ tó ìṣe nu pàṣíkà upàṣì gbàdàkàkà upàṣì lẹ́yìn díẹ̀ ń àmà káfìrí kàmà káfìrí níà tó àmẹ́hùn tó kàmà káfìrí ní àmà pàmà káfìrí pàmà àmẹ́nà káfìrí lẹ́kọ̀ọ́ mà àmẹ́hùn lẹ́ màá gbá lójú ọ̀la mà ẹni lẹ́ màá dọ́kì gẹ̀ ní ìmà yẹn má ogun jàpá àbúkù mà fa ánẹ̀lélá yẹ fún o kasi ọjọ iju ka ilẹ̀ ma mẹ́lẹ̀ ya ni amẹ́nà bàtà bẹ́ẹ̀kì ti gbẹ̀ka níbi àdúgbò máa wòyà wòyà délẹ̀ wọn máa tòyí ma T'o o tá kí ó pa àti ìkìlẹ̀ yìí bá ohun máa ma nẹ̀ ń ìyẹ́lẹ̀tẹ̀ máa iye na ịkado iye na ịkado iye na ịkado gbado ma anya akpọnwụ ikpe gburu ma anya kpụgide yo ebe a enyele na ya duyi enye na enyele onwe anya duyi edene na aka ụka ka enwele ya anya duyi eyu ma kado ha bụ ma anya ma anya ikpe enwele dị ilebi ihe na ilebi ihe na edu ibi ihe ma kwa kụchaka anyị tama amakpọ ebe yi awa damene kawo ani bi emewo la ojúmọ jàmẹ o ani bi emewo lẹkọ ojúmọ jàmẹ o ẹ dama ake yuma ẹka do eyi ẹlẹnu gbọnugbọ ẹka ama si ni kọlagide na nana kuma ake ni hin ukwu lẹyìn di yẹn kuma kọla ẹni eyi dama ani bi dama ani bi ẹkẹwọn lẹjúmọ jàmẹ o wọn alahu tabaraka wa ta'ala ẹni ma na ni an ni wọn tukọ ŋa níbi kí bẹ ọtsẹ ŋọ ọjà kí dùn jẹmọ ọjà ọmọ yẹn bulu ẹnẹ dú kìmẹ ŋọ ọjà dùn jẹmọ ọjà ìyá àti bìmọ àgọlá yọọ malkiya ẹ ọlẹsẹ dẹ kí mu dùn ọjọ náà àmú náà ọjà ọjọ kí sàtìkù ma má sàtìkù ọjọ oyè là mú ọjà bá má kágbá yín ọjọ náà ọkọ kùmà kàkiri ọkọ bẹẹgì ọkọ bẹẹgì bẹẹgì dọkọ sẹun lónù bí ọkọ bẹẹgì lẹ ńàmà. nga ma do holi o ma do holi mụ ma de haki amu ne je yin o bi ko ma ki isi begele mai ni je abayo inu bodu ko ma ko te ki ni on on on 20th of may o yo ku je kelu kinolugu aye no gene gide ni pamu wiji ini le te begimi ma ko ta no gele ini je ma agba abe mu le ya ọmọdé bẹ́gì òwe abẹ́mọ́lẹ́sì dínì ẹ́ ọmọdé bẹ́gì tàmí ní ẹlẹ́gùn máa gbàgbé bẹ́gì ẹ̀dẹ̀múnẹ̀ ẹ̀dàbí ayé òpèké bẹ́gì ẹ̀wọ̀núdé bẹ́gì amẹ́nẹ́ ọ̀kàdọ́gbá àmọ́kọ́lẹ̀ máa kọ́ máa kọ́ máa kì yọ yẹ̀ka yẹ̀gbógún yẹn yí amákùnmáṣẹ́ náà kàdọ́gbá mẹ́ta ẹni kì í ṣiṣẹ́ máa nípa kúṣẹ́ká ẹ̀tọ̀ ọ̀hún àdìyẹ̀ká bẹ́ẹ̀kì mọ́kọ́dù ṣe kùnmẹ́ àmà ìtì bẹ́ẹ̀kì yìí ẹ̀lúgún ẹnẹ dúkì mẹ́wọ́n ọjà dú yàdúwà ọjọ́ náà yá àti bí máa bọ́lá yọ malkiyama yẹun ọgọ́ kàmí jọmọ́ kàmí chairman jọmọ́ abẹ́akínami member house of representative assembly abẹ́akíní bí kùmà lótìlókójá ìnàkọ́ kùmà dùn mọ́ kùmà dùn ile mdenga moja salary ima kwa allowance ima ile ya juma but if ma ka kini constituency allowance iba badalu kene du nyogba to ya oja newe iba to ile jang ma mele du jeba mama du chikole ma dile ya ojona but ima ma du ma ma du taju ma mele du le oje mama du ngene dun to ojo ojo tininu yelen but if ma mda akimi hakia moja re ma máa dùn na klọbụ klọb kùmẹ̀kúnyá nẹ̀ ma ma kapa akúlùkàdó ẹkọ́ akpa máa ní wẹ́ pàmì mẹ́mbà klọb ẹ dalụ ndé atúgbà mẹ́mbà klọb lẹ́ ẹ̀chẹ́ ka ṣoṣo ojúgbò ma nwanyị nwanyị wáyé òun yà á dé màkpàkú chaka mẹ́lú ṣe ojúgbò mẹ́lẹ́ ń wà ẹnẹ̀ nẹ̀ akpati akpati mọ̀tòmí kò sí chairman alẹ́jú kìsòmì sí chairman kìsòmì sí agbójí kìsòmì tá ṣọ̀bàtá alẹ́ tàtẹ́ lè tọ́ga náà ti kọ́lù lójú wọn òtúgbọ́ kọ́mẹ̀ tákà mẹ́yẹ lẹ́wà ní ilẹ̀ ṣùpá lè rẹ̀ fún ayé wa ẹ̀yìn èkìtì dé àwẹ̀ wa kèrè kìdẹ́ ó yí ẹ̀rẹ̀ dá máa ngẹ̀nẹ́ bílẹ̀ tọ́yá ní ha yìí mú ẹ̀ kàkà ní àgbàdé kó wá mú kó má yà

anabi pe denga moja moja ni maana yangu kishi haki ya moja zilipofusha ka shushe wazi kojo Anibi bikidanga mone hii anabi tukpe bede humaja tude ne bodomo anibi ati ni bole bomaja yagwa akini shio ki a kide kaba magu dabe na kichi kwa kichi yuma chenule unge aja idaya aka kojo do ha mm. so ya jikika ola ola ola yilachu ungo jua akini hii weke nwecha na ebi iti kwetụrụ ka ebe nwa ha ka amụ ya ma dụ eke dị anwụma dị waazi maka ma ibi nwa ọjọọ na tụrụ kemdu ọjọọ kwara alukami ma lime bụ akwụmakoji nwere tudala ma yanihi wa hadha tabru'atun lahu salawatullahi wa salamu alayhi an jami'i báyìí ni ògbéjúmọ́ yọ ọlá dú ọjọ́ àníbi ọlá wẹ̀mẹ́ fi àdáyìl yẹn ní ma ma yẹ ń gọ̀ ní ma kó wé pẹ́lẹ̀ ọ̀kẹ́ ìdè dárí kẹfà mẹ́ ń kú bọ̀. tòdálẹ̀ àbúkùmà kọ̀lálẹ̀ ọjọ́ lẹ́bà máa ti ní kuma máa ti ma àdúgbò tó bọ̀ ọjọ́ tòdú kòkọ̀lá kùmà kàyà níbi nabi sallallahu alaihi wasallam ayni man zalama qayda shibrin min al-ard ina duki ala shi shone ke manne one ba e manne one gwa ke manne one gba ini da gba chaleju ujiji owon ichi tawaffahu yawm al-qiyamah min sabai ardi ama ne ogenele egame biun gbogbo tuye anelo ohun madu shuluko madu nu yo yo na tulu wa

oli dúkìá tọ́lọ̀ magolo atọ́lọ̀ òfigolo atọ́lọ̀ àlèmọ́ atọ́lọ̀ àmúlé ọgẹ́lẹ̀ dúkìá tọ́lọ̀ ọ́dá jẹ kumadodagojo mẹ́nu báyìí ni olé ọgẹ́lẹ̀ lẹ́sẹ̀ gẹ̀ẹ́tì ní kẹgbẹ̀bá nke kì í du mítà mẹ́ẹ̀lú mítà mẹ́wàá kó àgbàdì ìwẹ̀ kó ẹ̀ ọ́ ánẹ̀ẹ̀nẹ̀ múnẹ̀ ǹyẹ̀nyá àgbẹ̀ yìí alẹ́ dúkìá kaná tọ́lọ̀ alùpùpàkà yìí tó dáálẹ̀ anibi sallallahu alayhi wa sallam ya kọ́la efi hadith muslim ya kọ́la abúkọ ọjọ́ na ma ọma yẹni ẹnẹ dúkì mẹ́nẹ kì á ṣe bíbí àgbàyọ́la ọjọ́ na ma ọma yẹni ẹnẹ dúkì àwọn mí la'ana allahu ma ghayyara manar al-ard ẹnẹ dúkì mí òhùkọ́ anẹ kìmúdúrí dà ejo mẹ́wẹ̀ẹ́ kó nẹ̀ iná kùmàdó ṣùgbọ́n sítákẹ̀ mú kana bene le macha uku ni amo mama makorun take mande ne lebo manyane to enke buleba ojo na mara kimi kemo le dwa ojo ko tamane ni ya kenga la hare kenga la hare sim anu bilege hadithi imam ahmad mustawrid wa mashaddad yani umboka nabi sallallahu alaihi wasallam akakinihi من ولي لنا عملا وليس له منزل يلنا دو محمود جوفه وجان كديبا كمانو ين شان كمانو ين فليتخذ منزلا يونيكو او ليست له زوجة شان كما نويان فليتزوج ينويا يعني وكما دشا بوجي شان كماني يبو كوغو تاكدجو تامنلن ọkọ gọọmenti a na ọkọ ya n'ele ọkọ ịma bichọkọ amọjale enenwunye kọwale kegwehun maka gị na-eme ha ka amụ na-eduje ndị bụ ka eto ihe mgba ihe yi ihu chi na ka eki ma kuma ya ka gị na onu a gboji a abụbụle hụ. ọdị ọkọ ene

toro ẹ̀má nẹ́nẹ́gì àṣẹwọlẹ́ ẹ̀yàkí ni ẹ̀yà adé yútú kọ́lọ̀ gọ́ọ̀mẹ́ntì gẹ́rẹ́ àbẹ̀kú kọ́lọ̀ àmọ́jà gẹ́rẹ́ ìkẹ́sí àríwẹ̀ ẹ̀sẹ̀ sí atálálì wọ́n ni kíká ẹ̀yọ́ lánú toro ẹ̀nàkẹ́ wà ẹ̀nu ẹ̀nàkẹ́ ẹ̀pẹ́rẹ́sì àfẹ́nu kọ́lọ̀ máa ama tí ìyànṣe ẹ̀má nẹ́nàkẹ́ ṣẹ̀mú yìí àmá àyẹ́ akókó máa ṣe tó dálẹ̀ ẹ̀ ẹ̀mplọ́ì òun nẹ̀gẹ̀ àṣẹ kúyọ̀ kí máa bì tí máa kẹ́mi hákẹ́ àmọ́jà gẹ́gẹ́ àwòlẹ́sẹ̀ ti lẹ́wò dáàbà tí ó ń ka mọ́ ìyà mẹ́dù kọ́rọ̀ àkẹtagojá ẹgbà ìrìnàlìmòdó àníkẹ́ adẹ́mù kwanẹ̀ torúkẹ́ kẹsùkọ́rọ̀ wa ẹgbọ̀rọ́ká àníkẹ́ pẹ́ṣẹ́ ẹgbà ní tó dẹ́mdà agbójá àmọ́jà adúmà rẹ̀ ṣege agbẹ́lẹ́gbà márùn-ún màkùtà máa ní sẹ́yìdìlù kọ́wọ́mí kàdìmùhùn máa ní so ẹwọ́n lẹ́tì máa kì ní civil servant yìí oyi kɔlɔkɔ ma dɛlɛ wɛŋɔ nɛ gbaŋɔ lé ɛgɛ tí ma mɛ do sago yi aba nɛ lɛ lɛ sɛtɛ lɛ wò dá aba kɛ ma nɛ ŋɔ rɛ kɛ wo yi ŋutu lɛ lónu bàbá yɛ ni mɛmbɛ yɛ ka e ogbó mɛmbɛ yɛ ka kɛ wɔ kɔlá tsɔ ɔlɛ nyɔŋɛ lɛ ɛta si tu baba ni abɛ lɛ ta kɛlɛ tɔmɔ ɛma e lɛ ni ma yɛ ɔlùmá ma yɛ kɔlá ma yɛ sia ee anya alụ abanye ogbenye anya dọkọkwu dịka n'ime arụkwụchue ya na-eche nke ma nne nwe ule m abụmakechida politeknik dabata ihe ọka mụja lenge ihe adọkọkwu merụla anya laka erulule yi ịgbaduka elule enyi ma lenge na erulule yi ule ya ya anwụghị anịgị na ya anwụja oge. ومن أصاب شيئا سوى ذلك يدوك من الولد إشمو للنجد الله ني أشمو للنجد وكما موشين إيه أشوي لنجد ني أشوي نجد كون يدوك أن يأتي لبيلة فهو ظالم حكي أمو جانبي يرمو خير ليرة ونوحنا alábẹ̀rẹ̀ wájú gún so yíládùn àkíní àtíkàkíní ìgbódùkù mamma kú yí gọ́ọ̀mẹ̀ntì báà kò máa dejú tánẹ̀ máa dejú tánẹ̀ a àbẹ̀ àká máa gbóyí oónú efe o àbẹ̀ àkíní amóhunú àdínì ẹ̀kọ́ ká ṣù masalasi ká lò lè masalasi yìí sọ̀yà bukata torúkí abọ́gẹ́nẹlẹ́ torúkí nọ kọ́kù máa ra ọmọ ọkọ́ máa dẹ́kù máa ra ọmọ níbà tọ ìnàmú dúnyọ́lá máa kì túpẹ́ kí a ṣàwáyà agbádùn àṣemúmá

hatama ogene kuma chuchuna maki ni mamo mamo ela du mamu dango ni mamu ina boku mango yi yul mamu ereda kuchu munu kametita kamadi am obodu mai pakucha ka ino yoke ogo maki ni weke gbe ita oyoka ino yoke jale gweli ogo kadwa kama kuya kama kuya ogo kadwa kama kuya ne lutomo ya gbaluka kegu ene ki kwa cha dwa kuini pàmẹ́ lókèdè ohun ma na àdúwà rízìkì ní àdúwà ọmọkún àdúwà omi gẹ̀ àtẹ́nìkì lọ gbọ́dá àmẹ́rin papọ̀ ṣẹ́kà ìwà kàkùnrin ní pàmẹ́ lókèdè ojú ní a kìí ọjọ́kẹ́ ṣọlọ́gara ihe nkóyọ́kí ṣọgara ọgbọ́dọ̀ àmẹ́hùn ìdúgẹ̀ àkóyọ́kí ṣùmọ́gara ẹ̀ pàmẹ́

so eji wule kiche chuto television ijo nyere chuche ta yo 24 hours ola ri doge le lagu ile ayechi ehun duki ne apo chitori ki ki mechu kolo kala le ma by the time kele aji ne wole du manu jin egba wa ya kuru ta tin ma ga cho obodo ko yi un ame yaro fi guru un gudu fi guru in special allowance du mera na kani mete ne nege jamiru me durgi age ab me jonka amiru dio ano kada mu <laughs> onu me ra uta gi ma di ma ti ki choka di mu ete ke choka da won ki tira ga ali kuma je ka mo ya nko mo nga ye ya me lu chili anga mane eno go ipo no go aba ki member ma go kere ole yo ngelen yo nga ma ka ki ti ko ki no ko kama hie kama da ngele to ki nge de pambe go la num kuma yoko me hie do ka be da ngele onu gun gi un ti ki no ka di mu age ali ti age ti amo so amengogile chenkagboya chengogile ameyuko ba magojite because amagoji ma bukata kuma live comfortable life oji en ene duki muda goji ba obata ngi aje ene duki ma ka goji ngi seba obata aje isha kana aje ndu ba oyin gugi aje enya ne obata gi aje sabe ne gogo ma kini hishem wage amdi hishem skulu wage amdi principal skulu abuka amani ma yaka application ngi je kwa ọbata gide onugun gị ebe a ticha na kekpe skulu chi gị aka ụlọ hiche agwa sori onwe eyi nke kwu amadikanikwu wee ka chi eche mgbe wee mawi skulu gị kewa na, nkewa ọtọ na nkewa ele gị n'ebe skulu mkpadịla mụta makụ ma cha m ticha amanike na akpachi ene ka ya emanije ebe imeji ji ọwọ ene ịmawa gị emanije ebe iki bọwọ

ko kratu kamo to yara kwakucha ka okele last week ko kamera kwakucha ko kratu ba era bi kameta yin yi elekete de le ye ye gere elekete onu ye i tukwe ge alelele o menye kwe humbu ama imda tukwe ka ye mekina ti lo ene ki chabuji enwe ki mudu ki mati hati uni ile ngojo akini ya duwa ojo na yi mo te ki hati uni se ba idile ojo na lo so akwai gbagide ba ta kami sahaba nabi sallallahu alaihi wasallama dagma mi juma kuba nabi te ami juma kuba te ma se ma gini yes anibi ye de o ma du je dimi deni o yu aliga ka ma gini e amudu ye ha do o yona yati bima qalla yawm alqiyama thumma tuwaffa kullu nafsin ma kasabat kolo kene du se ma da ma du rombe nganwo jona wa hum la yughlamun ina ma ci kene du afa man istaba ridwan allah أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير أفمن اتبع رضوان الله أي دي إيه كميتا ẹnẹ́kìṣì rìdùwán ẹ̀hùn márùkì rìdùwán ṣẹ̀dọ̀ ẹ̀bọ́dẹ̀ òun ṣe kàmínú adọ́ àkíní pléjọ́ Hmm? ẹnẹ kì mú di ẹ̀dẹ̀ bọ́ẹ̀ ọjọ́ iṣẹ́ happiness nù hmm. pleasure máa dé ilẹ̀ máa dé ìrìdọ́ àná ṣe máa kí ní ìrìdọ́ àná bá yẹ máa náà ṣe pleasure rẹ̀ ó rẹ̀dọ̀ hmm. ẹnẹ kì mú dù rẹ̀dọ̀ ọjọ́ òun àtẹ́nì alùkàkìlẹ̀ ọjọ́ adẹ́yọ̀ kóhun kì mú délẹ̀ òun àtà lè bọ́ àtàtẹ́ náà lálẹ́ ẹwọ̀n àtẹ́nì àyèmí àbájọ́ rẹ̀ ṣẹ̀dẹ̀bọ̀ ọjọ́ àtẹ́nì ni wáàzìkàjá kàìkó wáàzìkàjá ina wa mune duka tinin aniyawa cika gini atini ka madini wa turuka ci ani juke dojo aborwa aba gini atini turuka ji mi egbagide turuke ade abuke dojo aboruma ene ki mude de bojo ya tini kememba a aide idabe un iniki chukiti ba ene ki mudabi bisaqtin min Allah ba wedo yojo ene ki atini edebo ojo tene ki chuwe do jongi ne abomi jigide ma chuku yo woma awahu jahannam ene kuwe do yo do jinwe ba takada bitu ngoto na jahannama wa bi sal masir ka adabitu ele ka ka gide ba ibene tabale shenki mudu na jahannama kuma kuwe kenya gwojo na ba e wuce tabale na'am هم درجات والله بصير بما يعملون هم درجات أبوك دي ماشيني درجة ماشيني رانك رانك عند الله بوجو ماشيني رانك بوجو أما ما الجنة ني رانك أما ما هنا ما هنا رانك ما هنا كنا تلامالي ogele aljana onwere aṅụ dị hụ ntọlamali ihu ene ka dị aljana akaba ya na adị kwụtọ aki macha aljana bụ oge nwụ dị enikwu to amụmanwụ na ama aṅụ gbido ọjọọ chọ nke neke hụma onwe gbu ihe azaba gido ịdịhụ na ọrụ mụneba eyi ihu nke mmasị ogbele onwe denu tụdabalị na ma ni hum darajatul indallah màṣẹ ní dẹ́rẹ́jà dẹ́rẹ́jà gbọ́jọ́ ẹ̀tẹ̀ takọjọ́ akọ̀là wọn ìṣòrọ́tù àkọ́f gáàkiri hi wọ́n lè wali lè ń dẹ́rọ̀já tún mímọ̀ àmìwò kẹ́kàkiri hi dẹ́rẹ́jà dúkù máa ń yá dùn àmọ́ náà ẹ̀wà alẹ́jú kọ́lọ́kù máa ṣe máa di dẹ́rẹ́jà ń ọjọ́ na, ma والله بصير الله علي بما يعملون الله شيء نيما يونيو يالي الله قلدو بيشفا كشكا لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا الله أكبر وإن كانوا من قبل لفي ضلال مبين أكبر ينهي لقد من الله الله راجل على المؤمنين نعم أبقى بكما تجيمان كله e tó ra tabali tàbálẹ̀ tàbálẹ̀ kọ́ yóò ṣe wọ́n ẹ̀dá ìzbá àtàfihìm rọ̀túlà nítorí ìmúnúṣẹ́dù kọ́ àná ẹ̀hún ma mìíràn fúnṣin kó yí kọ́ la máa fìtí ẹni ma sábà fìtí. tó múdẹ́ yóò takela lẹ kí wá kí wá ṣíwáàzí abúrúkọ̀lá ń fẹ́ tí kì jẹ́ gbọ́bá àákóhùn lọ kí ló hajjì náà ṣíwá báwọ́lá ṣì jájá ọwọ́ yí tébùlù gbogbo abájọ fún mi bí adágúnmi abájọ rẹ̀ kí bí akípa gbémi takọjú ó yẹ́ngé bí àyà gbígálà

amẹ́kọ̀ọ́ láìní mẹ́ láìní méjì fọ́ọ̀mù kágo ṣaka láìní méjì fọ́ọ̀mù ayé láìní méjì lẹ́fọ́ọ̀mù ọjọ́ náà ṣaka láwẹ́ ni láìní a láìní b ohun mẹ́ṣe ìgbégidẹ́ àmẹ́ṣe láìní a abẹ́ àmẹ́ṣe láìní b abẹ́ láìní a amẹ́kọ̀ọ́mẹ́lú tàrí jẹ́nà àbó láìní b amẹ́kọ̀ọ́mẹ́lú túná nínẹ́gínẹ́gí kọ́ ṣẹ́ńkọ́ bí amẹ́kọ̀ọ́mẹ́lú túná ayé amma mam da kwa yiwuna ino la kuma ka kima ya je bon jobe onya kito ya ki kwa yuna ya ki ma ki ka kito me tinga bai ka ko tishi dale ngojo akini en leshi mun mun kunsiya li alla yakuna lin nasi ala allahi hujja turka mun kuma we na lo la ojojo aka laula arsalta ilaina rasulan imacha ake kusheruwa ba amma libaya wai amma dai hagu kuma gole kuma di imani abuja ti ni dole le ko taki yonu che torwa amunu che le ti ehwa fiti yetulu alaihim amunu che la agbanga mune ayati aya ojo osal qur'an generation ni wa zamani wa ne ko jo duwa muhammadu sallallahu alaihi wasallam to bi kan ni bi ma do mo gani ni bi majo ma a àníbì máa ka aláfíṣe ma gbàjá aligala ma ka alíyàjí ma gbàjá aligala ìbéèkì ṣe ṣe aligala ọ̀la mọ̀ máa kàpa ṣe yọ máa ka ọmọpàá àlà mẹ́gbí sílẹ̀ a máa wù méwù ẹ̀fẹ́ bẹ̀bẹ̀ẹ́nẹtẹ́ lè máa ọ ẹ̀bẹ̀ẹ́nẹkẹ́ ẹ̀wọ̀rá bọ̀ tẹ́bẹ̀ kí máa yọ mẹ́ ọ̀yẹ̀sẹ̀ kí wọ́n wal hikima mayu ọka eke achabiri bi ọla qur'an mbu ngo kalede un shi hadisa ni bi muhammad sallallahu alaihi wasallam turu ne ke kakini un acha dini bi qur'an ke mali bi hadisi ni turu owo yo akachi udago mu nu ka cho ruru ibi hadisa ka ali udago mu nu kuma cho azuhuri ibi hadisa ka ali ago mu nu abeke gba ti gbe ka cha mo le ibi hadisa ka ali ọjọ́ àká dẹ̀dẹ̀ká onúmọ̀kọ́ aṣítákùnmá dẹ̀dẹ̀ká ilẹ̀ tùgbà níbi nà gbọ́kù rẹ̀ àbáyàgí ní ẹgbà ẹgbà pìtìgbẹ̀kù máa dúpa ọ́dà ti gáà dẹ̀dẹ̀ká lẹ́ ọwọ́ alẹ́jì kàjá jìgìrẹ́ abẹ́ǹkì àpọ̀bẹ́ alà níbi nà gbọ́kù rẹ̀ èyí kì máa pọ̀bẹ́ nípa ni mami kuraani dumi màá ọ́ dẹ́mu múnẹ̀ lè bọ́ mi nkì wọ́n dábì kuraani yẹn ni alawo inni uti tìlù kuraana wa mi tìlù ma di qur'ani mi wa mithlahu ehun ki ngoda bene kal qur'ani ma on do ma yumi ne to dale male ma en uji li wudu ke li qur'ani ma kini al kitab wal hikma al kitab wal hikma yani al qur'an wal hadith ehun kuma ka ile wa in kanu min qablu do gbata ko nu wa ba ele amune la fi dalalin mubin eyi la ju gede ngamune de na'am أولما أصابتكم مصيبة قد أصبتكم مثليها قلتم أما هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير. الله أكبر. الله أكبر. ogun ma jali gudu ogun hudu iba ọlalẹ aláwọṣẹ kọlalẹ ìṣúra gidẹyìn fún ìkẹta ọjọdún agbọlà lẹta ogun gọzọtù ohud ogun ohud àti ọdọkùnmájà ìmí ìkẹta fún àbẹkọlálẹ àkàyìn àkọ ọdọkùnmájà aka àti ní ọdọ ìkẹta kàlílù sálàlá ọdọ ọdọ àwọn kóṣù kùnmájà àti oṣù wọn máa ju ogun lẹ́lẹ̀ èsù ṣàwáàlì ṣàwáàlì ohun tó ṣe é kìrọ lóṣù ìkàdé ohun àbájọ yẹn ó ṣẹ̀kẹ́ wọ àbàpàdọ́mọ̀ yóò ṣẹ̀kẹ́ láàdá àbájọ yẹn ní ramadan tó wọn máa ju ogun lẹ́yìn ọ̀làlẹ́ ojú àkà ìmí ni àwà àwà lẹ́mà asọ́bàtìkù musíbẹ̀tù ẹni ìṣùgbẹ́ kì mẹ́síbà kó kẹrẹ̀búmẹ́ kẹun kà àkàyà kó ìhà

òkà kìkẹrẹ bá mẹ́rin kó yà lébele ẹgbà kò máa yéé mudu wọn àkàkí ni àti àmà àbàpà pa ọyọ́ kò máa jógún mẹ́tẹ̀ wà máa ó nẹ sẹ́fúntì ká ìnà in the history of amogun kàmá bàbà ṣáájà ẹ bá mátàbà tùhọ́ gẹ́nẹ̀gẹ́dẹ́ torí àmà pàpàpà máa pa máa ó nẹ̀ pa ẹ̀hùn máa ló ti 70 tí àṣàmú nẹ̀ kékeré kékeré nù àpọ̀ ọ̀gẹ̀ṣà ọ̀gẹ̀ṣà ọ̀gẹ̀ṣà ṣe máa ó nẹ̀ pa ọgẹ́ hamza ẹni kékeré lẹ́wọ̀n àbọ̀ bó ejú néjú ejú néjú ejú néjú máa ó nẹ̀ pa ọgẹ́ nẹ́nẹ́ máa dọ́kẹ́ abdullahi ṣàtà jábìrì bin abdullahi àbẹ̀kíní anẹ̀sọ máa nẹ́dùrí bó kàtúlì máa bó kò wùjù má kàtúlì máa fẹ́ ọ̀nálẹ̀ àbọ̀ gbọ́ṣọ́gbọ́ṣí máa ti pàkójáká sọ́tàkì owó gẹ̀rẹ́ bá

onye ma yọ ogbu bedere ama akpa ma akpa ma kabiri onogbomete gwa ma ṅụ ma na-enyi ma bịa ogbochi ogbochi ma gwa prisoners of war bịgụ mamụma onogbomete gwa ma kpi 70 ma mi 70 ni 70 ma ma mi 70 ma ẹun kàmẹ̀dẹ́jú méjì ń kẹrẹ bá mọ̀lẹ̀ lè wúdú ma mi yú kàwọn kẹrẹ bá mẹ́ ìmí ní kò tẹ́ ẹkọ́ yà tí nílẹ̀ wà kàyàyẹ́kò bọ̀ kàyàyẹ́kò rẹ̀ tọ́ àkàyàyẹ́ ma ń gbókè kúrò níbà àkàyàgídẹ́ wá tó dáàdù ní kùmẹ̀ta bí sábàbí ìsìyánikùm rọ̀súlìláhi sallallahu alaihi wasallam hina amarakum allah tabrahu min makanikum ama ti ko mɛ ki kó ɛtɛ wo nu mɛ mɔda ŋu do ɖi mɛ kó ɛtɛ wo do wo yɔli ka wòle lɛ ba mɛ ŋu ɔtɛ ŋi lɛ kumɛ tse yi ɛgi nɔ ɛgi ni ayi wa yi inna allah ala kulli shay'in qadir allah o shin ni ku ya shan du yaf'alu ma yasha wa ma asabakum yawma altaqal jam'an fa bi idhnillahi wa liya'lamal mu'minin na'am

ẹ àti ojúta kó kúkúta kan máa wọ́n jìbẹ̀rù wọn tó yẹ mo mà ní kọ́ṣẹ́ lẹ́kù failure máa ọyẹ́lẹ̀ experience ọyẹ́lẹ̀ òun ṣùkọ́ṣẹ́ òun ọ tíjà wọn máa rìn àbáyẹ̀ àníbìyẹ̀ onímọ̀dà máyò kò gùbá ìmọ̀dà máa bẹ̀ kí mò nẹ̀ sí wọn má kí ẹni mẹ́rin tó dúdú tunale ni hikima ni hikima kidomo waliya alama lil mu'minin allah wa tini kimo ma boku ma shi mu'mini so ma o ma nule abu mema ile tale tale mera bu ko gute uyini boku ma jakara ko go mo mara lu tinu e da mama mada ma ya ba ke deni so ko ne du lu tinu o gala biti ma ya da yi da yi mara ni mi ma juja mara ni mi ma juja bata ma maka magani yemo bu mata ba ile to ya le ni amma ko yele ba ona kuma tu shi mala ojele sabaru wa tabatu wa lam yatazalzalu ma jedo ma daga ne mami yuridi min allahumma ma maka kami mu'minu mashi وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الله أكبر وين يوم ما تقول غريبا dawal ka churu kan yake tabon alama amma kafiri churu dugu meta amma abakwane initially ama akpachu 1000 machine odubuka machine but nengi nke hapụ yona engi hapo ni jagini ngoku madu akini shauti shauti madu bole agwadi maka kwa e medina so ama ma ya mayaju ebe yaju leba na hakuna yona bidha inile ukutari na hakuna yona bidha na abu na yawa magulu ina ina ukaye da na abu na mwa rofi gulu yadu da ina abu kuma take yake unka a ce akini abdullahi bin ubay bin salur abu jabi munafiki alu kuma alu to ko bu hulu bai ba kanibi akini el e a me kuma yo ena ti ni yiko bu ene ki ayu gido ya te ka we ba mai ni un cheni yuru gara go ba tebula ni bi yene ne due de ene due majaka yin ko we minu ngale a ce akabu jabi na yóò ń alè àbí òǹkùn kọ́ máa ṣe ájìbá a máa pàkù máa ájìbá àṣàpá bí a máa pa owó máa fìtí àmì múná fìfì lọ́wọ́ ìbá ìrìn àmà yọ ẹun dúkà níbi ìkà ọlọ́ àníbi àmàlè ẹun dúkà níbi ìṣìpá mi sàábé ọlọ́ àbí ilẹ̀ àmàlè àmì akadì ní gbítàbalẹ̀ àmì ẹlẹ́kẹ̀ẹ́ ama achakpamaji achika ama n'ụja nga ma mọli ma ma mọli ma so ama amale ene abe ne mesiz gba ene ndu mesiz gba ene yudi mu ene ene le kwani tobi oye yudi mu ene ene le kwani tobi okwani salama ma de ki lu ma ene amun amune kenele kubi amoja ni bito yele tune dini one dini meta gozi yangu au ne chune une 1000 kibabidili mebi onukwe hunromo dini meta maeni hi bituluti nasi iju kweru meta mune ungi ungi ikudare ikulu ebon ki kama yeni hi wallahi ma na dare alama na kutula anfusana ha hu ha huna ayuha nas to de unga ma ya mo ni maka pari adini ke so ye ne egba kamera ma pataga dini adagwi ilu nga lo ere ẹnẹ̀kẹ̀ alókẹ́ àwákáló ọgọ́lẹ́dì kààkùkù máa ló fọ̀rọ̀já àbí mẹ́ni tẹ bá omi ẹ̀nà ti kó mi àlè mi fàákì wà lè rẹ̀ ibi àmúnẹ̀nà tọ́ọ̀bì ohun ìdíkẹ́ lóyìn inú nàìjíríà mẹ́ta abúlé màmá dókù bá níbi ìmáyẹ̀ fọ́tí màmá méjì amma ẹgbọn kúrò aláwọ̀ tabaraka wata alákàkú yẹnihi wàlíyà alẹ́mà lè dínà náà fàkó ẹnkù tí tákẹ́ wọlé hapùnà yọ́lẹ̀ bá aláwọ̀ átìní kí wọ́n mi bó èkìtì múnáfìkì já ní ìhùnà ọjọ́lẹ̀ tí kò tí gẹ̀dẹ̀ káàmùlẹ̀ kí ma wọ̀kílà aláhùn ma dúnmá òmù fún yí ma tààlẹ̀ òmẹ́wákáló kọ́ọ̀tìlú fi sẹ̀bìlẹ̀ láì káyájú ìjà káyájú ogun gbogbo ma ma torí ìnàbé na be ọgbọ́ òyà ìnàbé kí àti dìbẹ́sì máa kàmà wọ́n àwọn ìjọgẹ́lẹ̀ ìdẹ́ yìí ṣẹ́kàṣì àbókùnmá arúgbọ́ọ̀lù yìí ma ṣẹ̀kọ́rẹ́ jú méjì ẹjú báyìí jùmílèdì ìnìbókàdọ́ máa ní ẹnẹ́gẹ̀rẹ́ ẹ̀ṣọ́ òun ṣàtàkà òun ṣe ẹnẹ́gẹ̀rẹ́ máa ataka ebe ṣì dìfẹ́ndà tó ebí kùnmá dúnmá àmì ma

onugbo onugbo ene ko ma dagal ga ujanyo o nwa tere bri ala bra ma ga ujanyo o ba on tere bri ba me surrender iye ihe bo ka ya ka do mo ya iya me fire me fire iya me fire ni me fire daga ne lo mere ifili tiki na ha fi bí àkómù dúwẹ́ ẹni àmúdàdì yẹ ẹnukún amúnẹ̀ṣọ́dà yọ́dẹ̀wò máa lè bọ́dà lẹ́ kìlìkìlì ilè mẹ́rọ mọ́lẹ̀ àti nìdú tọ́mẹ́ òdọ́kì gbọ́ ànùmọ́ ẹ̀múdàdì abájọ́ yìí wẹ́ àtàbàpàmẹ́

gbogbo máa jùjá yìí náà káàtìlú fi sẹ̀bílìlá mẹ́dí ìbókè ajùjálẹ̀ bíkì àdọ́gbà ajùjálẹ̀ àwèdìfẹ́wà bẹ̀ kí bẹ́ẹ̀kù máa station ma máa tún mẹ́bí jùkúrá ní ẹni lúkì lè mídá mílíọ̀nù ọ̀nà ìgbìgì àwọn bá mẹ́tẹ̀hún kídàbí abẹ́lẹ́sàmì defenders lọ́mọ̀ ohun màkàrà mi mùnáàzìgì àgbẹ̀wákáló ẹ̀ àmọ́ yàmé ìgì aba munafiki ta bayani launa alamu qitalan lattaba'nahu mata kini kace mi juju ya eh kita kini ami juju ya no ba ne undu ki ma je wa le bu meto gbo ya ni aba le bu but alega kini ola oje mu meto ki ja gide nso le ka ni training ni je e ba ma ngana dan hay bu ni training e je ba ha ni training na wole pàkí ni ó nà á rèé mí kì á dín nítorí kẹ́ mímí ò lẹ́gbà láti mí nínú ilẹ̀ ká yìí mú ìgbà ká wẹ́ gẹ̀ẹ́sì wá wẹ́ kọ̀ lé àlódò ìjẹ gàbà kí gẹ̀ẹ́sì àgbẹ̀ ká ẹ̀wọ̀n tí ní nàìjí àmá máa méjú bá lẹ́tẹ̀bá aláàkùn àmá máa lè ami munafiki akọla rẹ̀ ọjọ́ àti ni hum ẹláàmà ami munafiki lẹ́yìn nìlùkúfìrí yóò mẹ́ ìdìn alẹ́ àmì káàfìrí bá akọrọ̀bù mínú hùn ìmá ohun mẹ́rù ti imá ní máa ká máa dé ẹ̀rẹ́ tírú ṣe na máa mú dọ́jì máa wúrá máa mú dọ́jì ọjọ́ yekuluna bi afwahim ma ya melemele adalu ma kola bo me ya kola dini kuma ya kan ni ba ni ya ko wala ni de ma li safi kulubi mi de wan mm keke ko en keke ko nga do achem du ke be mu sebo yo ba ka o je ke mi mi ba je ke mi mi ba o gati ki o lan ma ke ke en o wu o ko ma ya du ni e to ga ma e ba le ka tini ne da o go ngo nga na ka o go no bula na ka na

ene gi agwa kola mele mele de yeto nga ti daka onge da woro allah yani hi un kun tojo che mama ya ma ya الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا نعم قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين الذين قالوا أبوك مكة لإخواني من ممايما وقعدوا أمال جاهلين أما يقولوا nga maka nga mummayima le kuma yoko wiya kini lew atawuna imaja kama mayale kuma libu kuma le bua kuma ko ya le onyi kuma ko yo ko wu ma ku ti no ma ko man ma le bua kuma le bo la ma ko man mo jo akini kul ani bi kanga ma ki fadaro u an an fusikum le mauta me kuma u ku kese bo le mete ki ka me ki amenu ku me gbagba we ku be gbele ki in kuntum sadiqin shen kuma no ga ta akini eyi wuni kuma ko yo ko wu ohun jẹun mẹ́kọ̀ọ́ àbẹ̀kú ohun ti gáàdọ̀ ráyẹ mẹ́ àbẹ̀kí jẹun mẹ́ nígbẹ̀sí àgé ní ó kókò kàbó yìí ohun jẹun má kú ẹ̀hẹ́ ẹ̀bẹ̀ká mẹ́kú gbígbé lẹ̀ àmà alimau láàbùdà àti ilé ìkó wọ̀lọ̀kùntún fi ìbòrò ṣe mú ṣẹyẹ̀dá náà. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا abodo kuma kuma pa ojo na ojo kicho wa dini ma ja pa do ma pa ba meki nejo aka bo benele oku inda rabbihim yurzaqun madu bojo aji alaku no inda rabbihim yurzaqun madu bojo aji arziki abuk ma koma tu rojo o wa dini ya ba matini kene dugiran mo le da da o le do macha ka do le do macha ka de le do macha ka dun gun do pa do le da go le do abuk ma ni o wa dini e bobo ngini ge o wa dini bobo ne dukiya ku wa dini bobo ni ilin da rayi annabi sallallahu alaihi wasallam yayi ku wa dini agal ga kada ne gugu ta ko ko ni wa awle ne onki alu le oja ne benu e ojele ami priest ama ami pastor meji wibo mak maji maji church maja ashi service ma nga ma ma ga tubiti ama ma dini lebiti ma ma ma la kopa ibola makupa maamu hula neka o kami pastor mamiji bai manya buka meachi service manya mele ubia ne o machine chi akwaduk mali o mapai aba kwaduk mali o machine pai manya matalachi e o kabuju mangole bugo manya ni matalachi le meji kijugweta kodi.

enwele ma mọla akụ ma chi abalị lojochi pụta mabakwa ya na-eke ma ịnụ ọgwọdụ ka ala tenwude nwudu ogele ma ama adịga ma taki gọọmenti nwọn ma ni ma polisi kó mú taki ni ma ma ya gịnị gọọmenti a iso ama amihula na achị onwele kú yìí máa kì dánẹ̀ àmà àmà bìtìkù mà núùjà àgbàdé ọlámá àmà aṣọ́lámá aláṣí takùnẹ́ ọlẹ́ takìwá nẹ̀ ma ìmáàlì mẹ́mọ́ nẹ̀ ma ń dọ́ ha ma àmì ìmáàmù mẹ́mọ́ nẹ̀ ma ń kó dọ́ ha àmọ́ ma mẹ́ àbúbùlẹ̀ ma ń kó dọ́ ha alukura ni mẹ́ láìbìrì mẹ́ nítàfi ma ká ń gújú ìrà mẹ́ra ṣokò yìí ẹnẹ́gì adédákò kì agbọ́ yàdẹ mẹ́ òyàdẹ bọ̀bọ̀ òyàdẹ ní bọ̀bọ̀ ní òyàdẹ àbọ̀bọ̀ ụyadị na igbobo na uju ya abụbụ ume akọbe na onye ata ga etinye aka olame arụbenye olame igbe ya dị n'ime ụra ịmda igbe ihe ume igbe ọla neme ka igbe ọla ofeme ma edagwo ma edifendile ọlale isron ị ga-akwụ ụjadị na igbobo isron ụjadị na ihe ịbọbọta amma isha ma ba kwa initiate mu amma ba kwa ku ya bu godu ma gibi e o sita ku me church e o sita ku me magworo e o sita ku mamda ubalu matini kuma muja mama kakume ngocha dini emege ni ba amma ku ma defend dini ba ya dini ki mu wele so trabale le wedu process lele kuma gbogbo màkúmà ogún mẹsàlájú mẹjú màkúmà káàmà ya mẹ́pa ya káàmà ma mẹ́pa màkàlùkùrà á ní mẹ́gú yóò na mẹ́rin ní káà ẹ̀ṣẹ̀ jùmọ̀ níbẹ̀ kí ẹ̀bì ẹ̀má ò títà lákẹ́ ẹ̀mú kẹtọ́ta ni wẹ́dùmà ẹ̀pa abánilẹ́bà ọjọ́ àkíní ẹ̀dẹ́ àmì ṣúhàdá ọjọ́ ma ma ini hadithi ka wa ibn jarir kidwa حدثني أنس بن مالك في أصحاب النبي صلى الله عليه وسلم الذين أرسلهم نبي الله صلى الله عليه وسلم إلى أهل بئر مئونة oluka kede su oluka popular ni si shenke ti agbo oluka mungu a níbi gija ọ̀làlẹ́dẹ̀ tafsir tabari buhari ba ibi sahi buhari hadith tariq hammam an ishaq bin abi talha fa ainihin ìṣe nà mi máa lè mi kà kà níbi kúmá ṣẹ́lú àbú kà níbi kúmá ṣẹ́lú rí bá wáàzì nà níbi àkúmá yá ṣe yìí ugbólẹ́ ríjì aka déhè ugbólẹ́ màdúrà kì ní bí ìrì mi ìwánà ríjì mi ìwánà ohun màdé ríjì alẹ́ so àbódùkù màdódù ju ugbólẹ́ bá àbó bí ìrì mi ìwánà màdúmà ẹ máa kí màdú dájí màdú kíhì wẹ̀wẹ̀wẹ̀ agbóhùn máa dòdò ju bá ajílẹ̀ ó dá ajílẹ̀ ó máa déhìí ọmọdé ọwọ́ máa kọ́ ọlá máa bọ̀rọ̀ kú àbí àkọ́ máa lá ìnúkà ẹ̀hùn kì í ṣáájú ní ìjẹ́gàjì nàìjíríà gẹ́gẹ́ máa kàáyè máa dúpé họ ají àmàdọ̀ omi ilé ìtìkú ilé gẹ̀ẹ́ alálẹ̀ nàìjíríà nàìjíríà river niger nàìjíríà ọmọlẹ̀ máa dúpó yìí so ó dé ìwé wa máa dú kàmùlẹ̀ tọ́gẹ́dẹ́lẹ́ ń ma dodo jugu ile ma do akini bi iri mi wana sabe gide ma dodo ji bi iri mi wana yi ongi anibi sallallahu alaihi wasallam angi mu ne ushe to jamalu ne ki sabe ki bi hadith riwaya ni Anas bin Malik ini la adari 40 aw 70 madabe ne ki uno gome jabe kuno gome tewa iri ayo nku ma shibulu ya amune kuma kwedu hii kuma lotu ya malema kuma lotu mokuma nyajo mokuma ma propagate islam ma lotu le ogenele ako kami fulana acho gele ngama kwa chachi zili ma nobe obe kuma adu si kuma adu duni ma adu chengu denu kuma chi kuma chi wa ala dhalika alma amir bin tufail al-ja'fari abukuma dodo yubo omile ba ene ki sunu ma madu akini amiru ma tufail al-jughfari nga bugi dai ma ci an sahaba nabi sallallahu alaihi wasallam kharaja ulaika nafar maliduhu ma akrabuma amaliduhu ma akrabuma ma yubu garan mushrifan ala al-ma ma yeho ewu kuluka ma kini gar o fe jati ukutade ma yubu ukutaka ma chemero ubukiri ji ale teyime bukabule dudu yo ma mero mole ma ama yo mo bu oho okutale oho ilile dite okutale makwa ja ni bo oho mole bodu makwa ko chaka makwa ja nga ma mama sini kwibira ma qala ba'dhum li ba'd ma sini kwibira ma e ibe kwibira ma magire ma ni to ayyukum yuballighu risalata rasulillahi ala hadhihi almar ene dewu me kia kia gbera bogide kia nyaju se rumata iso bodu aludan inene kakati kia lutu bo bogide kinya o se jeruma kakini anibi kaka ka o me kume shabai kume shabai فقال تكنكم ادوا كني ابن ملحان الانصاري anas bin malik yani arahu ibn malhan al-ansari yani yi bin wani ki kwalalai ba madu aki ibn malhan al-ansari un dehu ma idi ami sahabi lale ojole n kwama ji okuta mole yani ana uballigu risalata rasulillahi yinu nga ya ducu a jira mele a mai gimi kun ya ducu jira mele fakaraja ta ki ledu abi ledu ko humayi hatta ata minhum taki akare bo abu eri aka ya karɓi wa beri haka ya gogole abi ya karɓi ma faktaba a mamal buyu ta ki kó maja daga ọgbàun yi maka ikú maja wani gungun kó maja ọgbàun yi ya ji ne ta koya yani ya ahala bi iri ma'una ya ahala bi iri ma'una a mai abo bi iri ma'una wọ́n ma kí abo ba n abo igula abekama abe njema abekama ebe nabu ogele atako ya de abe wa se ogegele e o se ogegele jini tako ya mona ka go se we ni machine tabi jini tako ya ni inni rasul rasulillahi alkarim ilaykum yenu omi gide rasul omi se onu se omi se onu se neta onu se onu se ojo omi se ilaykum akrabuma inni ashhadu an la ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu omi mmiri alịgba ka kala ahụ onwutu odukwumarị enwe ebe ọdụkwumarị ichukolọn chọjọ ngichin eneki tukpare chọjọ ala ukede eneku ma adoka nibi muhammadu yi sallallahu alaihi ada ọjọ ise wa rasuli ọjọ kunu sẹun wáàzì kìí takwa dakenekele ka le du kwe nwunye gwụrọ ka amụnyi ma bụ akọ ka gwụrụ nwa ya jibile ka le du ị e na-adụ ukwu na-adụ iba biru mu in ọfa abojibebelo ni nedu yi inedu e gi nedu yi fọdọrọba bihi fi janbihi hatta faraja min e mutanifa ma ide gbọọlọ ojú ìṣòjọ́ hàn sí onígbòǹgbò múdàdẹ́ gbọ́ọ́rọ́ ohun ma nẹ́bí gbùjà yìí so ohun ma rọ́ àkìtì arúmṣìn tàbí ìpò máyà ẹnẹ̀kẹ̀lẹ́ dága tàkó ya ìrọ́ tún yá kóló tàkó yọ hákìtẹ́ yìí lọ ìlàkọlọ kéjì ló àbí ìlàkọlọ kéjì ló wí ohun kìdẹ́ ìkìdága kọlà kìdẹ́ ohun ti ibùnù malhánil ansari kìdá ka tako yàtá màá rẹ̀ onú gidẹ ẹn kuma náà rọ nyá kolon kò pioro lẹ jìlá kolẹ pé yìí yẹn nìyí aláhu akbar aláhu akbar tuntun wọrọ bin kaaba in aláhu akbar omi gbó yìí limẹ́hùn gẹ́bọ kọjọ́ kìí ṣòro kaaba omi gbó yìí limẹ́hùn. aljina taki abohe ogidẹ maa yi ije ti kimu dẹnẹ ya mu fa atba'u athara atharahu ma ko tara ma tini ma dake tiche ba go gile ale ale ale hatta atau ashabuhu tak ma ayu go kabu njoli kiligari maji o kutajo o kutai lile kama majani majayaju inao mo kuma nawo mo iba fa qatalahum ajma'in ogodu makukuta kama makopa ma ogodu makopa kushaka ene yakuma kwa hii amiru bin tufayl onu ma ma do amiru ma tufayl ima bu gide ku pa pa ko jaka ya jule ja bo ilin tula kan yamalin ule wazi me yomo meje mi meje mama kini ina ne bigidu ki achi wazi ola ki aka ido takwa men ola lene ola kene ka ital ka ya ahla bi'ri mauna inni rasul rasulillahi ilaykum inni ashhadu an la ilaha illa allah wa anna muhammadar rasulullah fa aminu billahi wa rasulihi takwam ma pa boki bo mama ko pa ishaq yanihi wala ki wafu bin malik yanihi doduma umma dayarogu abu gide ma yanihi alkuma ko apai alhuma ko akwa da ba kuma akwa mama wala kuma ni ballihu anna kumana anna kadin da kina rabbana faradiya anna wa radina anhu eni men me kan abu anwo amegba kagini awaba eja apojo odime eju apojo odi eja apondo ade alkale ondo aba edo asebo anwo che ni kagini edun se bora nujo ati ni wala ta sabanna allazina kutilu fi sabilillahi amwata abukuma kuma pa ujo no jo mere yi ko ko ne umushi mashilo bel ahyaun inda rabbihim yurzakun ma norai madubo jo فرحين بما آتاهم الله من فضله ويستبشرون ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ألا خوف عليهم ولا هم يحزنون الله أكبر Allah ta'ala yanihi farhi ma ja kedahu bima atahum a min fadli tudu ile tudu ile arziki ko yo se mu ma ku afilun ungungu ma kedahu edahu gidai ngole kadoji matanifa bal wa yastabshirun ma ngode dahu le ngokushe e yastabshir that is e e e e dugo wala yile ngane mmadụ gwa uweda ahụ gwa ọlịkiri aṅa amụne lemiyela akụ ubi himil halkihim abeki ma wa kere ba ma tanku ma dubi ma beki ma ku akere ba ma tanku ma dile mi ma do ma ku sheruma ka ko jo wa ke mu ma da kere ba mele mana kakini allah khawfun alaihim akini ene du ke do pe kamade ke lugu enu ngale wallahu yahzanun edo rubi awodo no ne ne ni annabi wa sallallahu alaihi wa sallam yanihi ma min nafsin hadith anas bin, bin, bin, bin malik yani ma min nafsin tamutu yana na dukkan da ku hadith gidai idabi musnad imam ahmad ya wada sahihi muslim yani yin mi dukkan da ku laha inda allah khair en yodo mon gbojo yasuruha in ilayin in wannan dukkan yan ango ba ango ango wish ango ba ango bi ihe don an tarjiya ila duniya kida biye ile bigbele ene du kile ku ki kere be nyo jo na inwo ba won bi ojo kida biye ile ile illa shahid wal kike ne ma ba ku fa innahu yasuruhu an yarjiya ila duniya umu ba ishenge da be un kida biye o duniya kida biye ile bidaita fa yuqtala marratan ukhra kuma da bi mu pa ede kiji

nwa nabi sallallahu alaihi wasallam ngoma nwa ya ya aguma mamu yida gala ma kwa bi kuma ma yugun ma agugwa be wala la me kula ki no yida lafiya ki ni eno go ya gumu de ti sabun lo ya ko ngwa ni agwala ma eh dadi mi ade ani bi eni baba eni eh baba e ugumu duje ama alimta weha eman anna allah ahya abaka ojo ngoda du momora e ngodu baba e ubiki ku fọ̀kọ́lá lẹ́hù abọ́jọ́ mọ́ra ibà bẹ́ẹ̀ wọn dùnmú ibà àtòwúyọlẹ́ ọjọ́ mọ́ra ìdùn òbìkì kú pàkúcháká ọjọ́ dàbí wọn mọ́ra ìwọ́n dùn ábí ọ̀rá iná ìtakọjọ́ akáwà kí ni tẹ̀mánà àléyà ẹun dúkẹ́ ẹ̀hùn kò náà bẹ̀ṣẹ̀ àkíní tọ́ra ẹ̀mí náà ni alùkúmdàdì àtòdì ní agbà bómi fọ ókù tẹ́lù mẹ́rẹ̀tàn ókùrọ̀ àkújà ọmúnà ìkí wọ́n dàbí agún wọ́n dàbí wọ́n yà ọgọ́ ìdá náà tí nìkú máa dàbí wọ́n dùn mí pa ẹ̀dẹ̀ ọmúnà ìdá fọ̀kọ́ọ̀lá takọjú àkíní ìní kọ̀dọ̀ ètò ìṣokùnmà ìṣẹ́nù sí ilé akùsí fún ọjọ́ sì máa mẹ́ takọ̀ ẹ̀wìn ànẹ́hùn ilẹ̀ ìhá láàyò ìjẹ̀hùn kakene kuma akpa abekene kile kuki ojo na imi ichi adabi lo tuhi negede imi kajaka duwe ka akola kuwe gideba ichi dunia ne wurenu imi oraye nga duwe ka kuwe ka shurukade bene kile kume ingo dabi lo tuhi negede na yagba mini kitile go maro maina mu kune anyi tun kojo kani e ojo allah tabaraka wa eh, baba jabir

obi a na-ema ya na akwụ n'ume ole hapụ ihe pete monu ngadu le ta kunu nya nya kechi eh, sensus ke ebunye eh, baluka hmm. ole ogbun ole hapun ene be bo ya mi mi ndị nya legos go ti bioma ta na nya gule go ti bioma ka ma ije cheke ogeledu hapụ mgbe kebili inye adọ mnobula amụ neka nwehuru ọmụ mnobula lenye onye n'ibiọma onye choji bee na oji eme edugeju mara mụ imada ale ukwu ụnụ eke ya gịdị onenye maka nkwara ata imi nyere onye ama ata maka edili ka ga-ede ga aga aka maka emudu nwere kụta na ìlìkákẹ́ ẹdẹ ọ̀rá sáà nìdọ́ àmẹ́lẹ́dà ń ó yóò náà mọ́ mi mẹ́kọ́ yàtọ̀ kí kí àdúgbò máta ìlà ìdómádà ẹ̀ òbílẹ́gẹ̀ sàábẹ́ anẹ́bí sallallahu alaihi wasallama kọmọdé àti jábìrì kàkọlá ń gẹ̀dẹ́ ìdí fi buhari dí muslim ìdí fi buhari ìdí fi muslim إن سمعت جابرا قال لما قتل أبي جعلت أبكي وأكشف الثوب عن وجهه فجعل أصحاب رسول الله صلى الله عليه وسلم ينحوني والنبي صلى الله عليه وسلم لم ينه وقال النبي صلى الله عليه وسلم لا تبكي أو ما تبكيه ما زالت الملائكة تظله بأجنحتها حتى رفع الله ينهي وقاتا ومن كوكا بجالته كون عجي جالته àmì sàábà ní sọ́lọ́sọ́lọ́ gbàkúṣẹ́kà gini ẹkẹ́ ọbẹ̀ yóò kúlẹ̀ tẹ́ yẹni àmẹ́lẹ́ náà hànà bọ̀tà níbi onúgbòǹgbò bá ha hànà òun òun ẹkẹ́ ọbẹ̀ yẹ lẹ́tẹ́ àníbí àkíní hin ẹkẹ́ rakúnnù àmẹ́lá ẹkú bá ìkàmà ìṣẹ̀gbójú kó àtẹ ma gbogbo tá màá dùn kó

yẹn ni ukwu ọbọ kò máa kó awò ukwu ọbọ ẹ wọn àtukọ ọbọ gị ẹ wọn ẹ máa ọbọ ẹgbà kún àmà káàkiri ẹgbà òwúṣẹ gbélé òyìn ọlọpọ ọlọpọ kàmí ayé àwọn níbi ẹ mú wáàjì kó wáàjì àmà àmà káàkiri àmà òyì ju ti àmà àkàmà níjà òun àmà kàmá abàmà àwọn tó aba m enwe jija gboo onwe nwe ya biri ojuli onwe ọnwa ọgwụ che ka na ebi aṅụ ya jija kwa maka ya a galiga ya ma akpa enwechi onwe abanwụ nwe nwe ya na-ehi ujale onwe dị ka eyi uja kwe gbawuyo lọpụ akịrịbe gbawuyo ofe akịrịbe gbakpa ya akpakpa maka nwere ike na anya mgbu nwa gị na abụ ka mekpa amema alkeba kuba mele mambara oni kuma mele ha kama cha ta mele da ama akibo gede bo makuma ko gure ama bo yimele ma mele da onga ade bo kame kute imagine ogo nkun nge ku ko no gure <laughs> ede o se bo ku <laughs> eh ye ka kutu ya to ya e ale ma mu adu ya cha òun hmm, ló lè kú máa ní àmẹ́rù tí kẹ́bẹ̀rẹ̀ yá jìnú òkú ẹ̀lẹ́ àmẹ́rù dáṣẹ́ ọlọ́dún yẹlẹ́ gàmẹ́ àdá sí ẹ̀ ọlọ́dún yẹlẹ́ ẹ̀ẹ́jẹ̀ ṣìwọ̀ sí ẹ̀kà kíní ọlọ́dún yẹlẹ́ gàmẹ́ àdá sí ẹ̀ àmẹ́wọ́dẹ̀lẹ́ sí ẹ̀kọ́ alóhẹ̀lú ẹ̀wù yàmẹ́dẹ̀kú ẹ̀lá tí ò ní ìmọ̀mú tí yí mú alóṣe kù èsì rẹ̀ jà gbọ́mú dáṣẹ́ ọlọ́dún yàwó yẹ àgbà inúgbò mú adàṣí yà jàkàyà mọ́mú dáṣẹ́ ànúmọ́ yà ṣe àyè mo dúkùmẹ̀dùkú nìdàṣí yà dàṣí yẹ ní kìí ṣe àyè dún

amụma ya ndụ mmadụ ime ahụ m nwa danụ nke ngele ga-agbanagbo eme onwe agwụghị abịa igbanagbo ka anya kwughị abụla ma yo nkọ gaa ngachi anyị tabalị ma m data mmiri kano teaching hospital ụmadate ama m data ụmụ kọlatin takpara alụ jenọma wee temere ụta hụga ga-ede dabele fụ anya anyị ga n'ụmụ gbaya gbaa onwe ala ekwu òkú ń ṣe ló yí àbá lójú pé láàrín pé àtàdẹ̀gálà ẹ̀ àtàdẹ̀gálà ọ̀yà ó yí àbá àdùnún ní ìwẹ́ tó tó lò di túkàdù dáwí àmẹ́nà ọ̀háyà kẹ́ àlóhun náà ẹ̀wẹ́ òjé ni wẹ́gbọ́ ojúlùkmánù àrọ́lé àmẹ́mẹ́ ìjìlá àbáyánógún wí wọ́n sí àwọn òun ájí dáre rẹ̀ àbúgálà àfẹ́bẹ̀tùmọ̀ á lè bí wọ́n sí àmẹ́lẹ̀dẹ́ rẹ̀ ẹgbẹ́ kọ̀lélẹ̀ ẹbá ọmọ gbogbo àjẹ́lẹ̀ ẹdí ìbẹ̀lẹ̀ ẹdí wọ́n jí ẹlẹ́jì kàbẹ́ àlèbọ́ ẹ̀rọ

lakini wala in ana na kwa bako na in wala in mutum kutitum ila allah tusharu abugo ka ya ta ya do atini mele en de cha lo mun ne ke abo kuna bi be ma ni mbo ya lo wu ye deke elenge atini abo ku ka ti o taka ma lo ngi aka o ya lo wu ngeli ku ngi atini ele wee atọgbu ele wee gwuo onye ele kweke na agbọkọ bele kama ka elu kụlọ onye ọna mgbakwọ kọbụ na dagilo enwe gị yen kwu onwe na gali mee gbakwa ọlọkọrụ dị wu ije ya alụ ma ije na ya alụ a na gala ụja emi akida okedo n'ụka na ebe a ije na ibili adị na yuzu atabali kwegbakwa okwu kemake na ị na-adị n'ihe ụmacha na-echebọkwa nkwụ. onye na-adịghị m ji na ime amụ na-ekpe aja kụrụ ma aba m ma domichi ọ na-eleta ni ọla dụ ka ama aka agbọ wee leta ọjọọ na wee ka nwa ọrụ a ya achọga oyi a na-eke ete ọlọpụta eleke ya nwụji m adịghị dị egide ime negide mana a nje ọ ga na na ihu na ihu na mo madini haru ika na ene atu ye gume kunu jeru fun ti kala inna kitabal abarari la fi yi ndị o ya kebe made ene gide o ya le kibi pele gide ane na kebe made ma da yin eba na kupa na dimi bangi ola chebo jana ọla nku ma mo gini ame ado oche ame ke yin ame luku ene ka

ẹgà mú nẹkùnmá nókù àbókàyọ àmá ṣe specialize òkú ní àmádá gbogbo púpà mà núkọ̀ kí mà ògún àmàṣà ní kánẹ́nẹ̀gidẹ́ ọmẹ́lú ǹjọ́ kánẹ́nẹ̀gidẹ́ ìṣàṣìṣìná ìkánẹ́nẹ̀gidẹ́ ọmọ ọdà kìlẹ̀bókù nẹ̀ to yi nawawo nawawo mana kafin imam na ake salamu alaikun ohun dagon makwakwa kwaro ine da kama ti ohun dede ibobi ake ohun ogun ohun daga na adede wa makoku yi tako ohun idonoji amma na noji gba agabo ku se bili se bili ule jane ire amene 411 majora na ni o le 411 meya ni ni a adogo a dẹ lókè ṣàkànnà kí ìdájà kàtẹ́ o ma mọ̀ ẹ̀ mọ́ yọ ọgẹ́lẹ́mẹ̀ yọ dogodogodogodogo fúgbà òkú yà pa oge nẹ́kẹ́ òkú gálà ti na nàlẹ́míkẹ́ ẹ̀ ní ìwádà nàlẹ́míkẹ́ ìdẹ́ gbogbo

aboko makuku efe yolo tulipa kuchaka cha mishuhada mshabiku makwa ugugo gene kakola madile Jafar Umar Abu Talib radiyallahu ta'ala anhu ala nawawa Jafar Umar Abu Talib radiyallahu ta'ala anhu e baki sallallahu alaihi wasallam akara babun yeni oni yakara boyan ya uwa oya yeni mchale ba abana inu lahia yeni lahia oni yi ojo gudo labari yakara bumire ilikuku kya ku ya ku

ewele ati aljana ta wala le buje undu kidi aljana le welaje e jaba ye yewe anabi sallallahu alaihi wasallam ayni o ka yo ayo olada kide ka gbo yar wa turu ka ku abane le yene ne du ki aneju ene du ki abio yo ki kuku efe ba ọjọ́ dúkẹ́ ẹ̀yà kwa nà ọjọ́ náà ẹ̀ àbúkù mà kú ṣẹ̀yìn wọn yàdùn ìpa rẹ̀ náà alẹ́ agbé nínú ẹ̀kẹ́ wò náà náà náà Mm.

na gaskiya na gaskiya ala na salamu alaikum warahmatullahi wabarakatuh alaki a ah, mala aka yau chugbo okwuke anna kinwe ọnọ na kamu ne ebe adịghị esi anwụ lehu ma nwa interpret nwere ebe a kini enedu ka ule rato ji n'oji enyo lihi rato model enedu ka akini mikọ mikọ ọmụma anyo ni ya mikọ mikọ yi e. iwa ugba níbi ọgẹlẹlẹ iwa kugba níbi ọgẹlẹ e ẹhùn kù ma nedu ma nedu di ije alị nwune sometimes kí wá ti enyo kamụ na aka shan kamo na ake yuni anibi a kinihi wajebeti wajebeti imada allen ule kokura to jinoji ule kokura a bakin loki majalun wani ke kojin kuda ne da kojin littafi kuma adọ́ akini arúṣù littafi kí akọ̀lá lúgbó inú alùkùnmà na inú ilé onígbònúgbò inú kọ́lọ́kì àti àwọn olóòrùn ṣẹ́mkí inú kú àwọn olóòrùn ona ke ana ridali gbogbo ate ibarzaku gbogbo atojo kwane litafile ibn al-qayyim al-jawziya wa litafile ar-ruh ma di litafile e litafile ya shi bayani lugba moku kakini okuha haidai shenku ne liku ya ga ne alle amun kuma ci nwa to ya mun ki alule obinu mu alule mu yi ụlọ nlukwuba ịgba, oge na mọla ma a gwa gịnị macha ọnwụ ukwu ukwu akọla nwụlụ mamụ ya kọla nga bụ amụkai e. egbakwụmadụ n'oji ya kọla nga bụ kwụmadụ n'oji egbakwụma ya kọla nga bụ netekwuba ọla ledu inetekwuba egbale imda àwọn ọmọ yóò jẹun dúkìá lulẹ̀gẹ̀ ẹgbà kí á dàbí ní alùlẹ̀bá kí hadisa níbi sallọ́sọ́lọ́mà makawa tí a kí ní ẹgbà kò máa mú duwé fọ̀fẹ̀ kàmẹ́lá ikú ya kóló àmánà mami mú na àwọn ẹgbàlẹ́ tákàmẹ́lá ikú àti ní ẹni tí ẹ̀ngẹ̀ gbọ́ tákì ẹnu ji aka tó ẹ̀lẹ́kùmẹ̀ èdè èjì tura ala hadisi ka don moka nabi sallallahu alaihi wasallam akinihi shan ko ne liku idha wudi al janazatu shan kuma mu ko ne data ne kamu ne bukale mudu kuma mudu nofa kuma dalu fa in kanat salihah hmm. imde ne fanshi ya akini hi qaddimuni qaddimuni wa in kanat ghayra dhalika eh, yaqulu aina ya wailaha aina tadhhabuna biha takini i tukene ka mamu kudu tane ukwashi ne kakini hin imde ne yo isi akini medumi alukin medumi alukin medumi alukin eni ya mude ne je ne nisi yana akini to ubunga me adu ngalukin wani ukola gide kuma aka eba ti onugu onugu ku kuma dunu yitu nga kola le bale yin inmi o ku gidi barzaku kuma dinmi nga te inmi ole o inmi o

kijida de engi kuno yona iya mude ngai bene ngite e badu kuma ya dalo ibe nga kawa kini be mati tore la nota neda kuma we da de pimi turuki we jaja ba mata en ki alle e ka kini digagara ke adui abise ne ngi yewu digagara aralo abaka abise ne bene yewu mi breki ni ke je se ku kuka domo se ngi mudo ge la ba yo ya ani ka kini eni ki mati ne loni eyi mo mi ya gba yi ṣeunga mawana lekaha ene ki mati ne loni ya gbe yimu mi amo yaun yimu mi masalachi o yaun ya ki ti ne ko boten alquran ya ki yimu mi mati ne ko boteni e le ti mo ku ita mi ene ki ara lo amela ku ma koli no ma koli ma pa ya kan alo o ya ara ka lo da da ona duke kaleba rai ko le ro ne

ma àwọn òdògbó ń alóyè wọ́n dàbí wọ́n ti gọ́nà ń padà òkèlè bí agbówà mẹ́lẹ̀ yíkẹ́ wọn lè mẹ́ wọ́n dàbí wọ́n ti gọ́nà ń padà rè mí yẹ́n àjábá ilé àti gọ́nà yìí ọ̀lẹ́ ilẹ̀ anùmọ̀ àwọn ìṣẹ́dẹ̀ ọjọ́ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka